and why won't the man wear his wedding ring because mo believe pé ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ó yẹ kó máa wọ òrùka ìgbéyàwó ẹ̀ ní gbogbo gbà ní. What's your problem? We just had the head of ruin a ten-year-old marriage. ṣé rí bó ṣe jókòó ìwọ́n ti ṣèlérí tó pọ̀ fún mi àwọn máa sòkè dílẹ̀ kìnnìkan kìnnìkan wọ́n tẹ̀ ní space kan wà nínú ilé àwọn. faithful or not faithful. My husband showers me with a lot of love and care. And that's enough for me. Allah in gbọ́kọ́gbọ́kọ́, ẹ boko. fi àrú àyè yín báyìí máa fi sílẹ̀, ẹ máa dalẹ̀, ẹ máa lé ọkọ Leave my husband alone! Mo understand ẹ̀, ó ń don't understand how a well-educated woman like you you act like a jẹba electrician. wọ́n ló fà á jọ fà wọ́n ló fà á. báwo ni mo ṣe fà. tún bí mi pé báwo ló ṣe fà. báwo ló ṣe àti eight and ten tí wọ́n wá pé àwọn ẹ̀sán wọn máa bá a rojọ́ ọ̀wọ́ kí ló ní nìyẹn fún. nǹkan ṣe mí.